imú bí imú ẹlẹ́dẹ̀ etí yanya bí etí ehoro ẹsẹ̀ àti ọwọ́ bí tòkété ìrù bí ti káńgàrù ẹranko kan tí Yorùbá ń pè ní àfèrèmọ̀jù là ń sọ̀rọ̀ nípa rẹ̀ àwọn olóyìnbó ń pe orúkọ rẹ̀ ní advac Yorùbá máa ń lo orúkọ ẹranko yìí nínú àwọn ọ̀rọ̀ bíi ẹmọ́ kú ojú òpó dí àfèrèmọ̀jó kú ẹnu sàǹṣọ̀fọ̀ ẹ sì máa gbọ́ ẹmọ́ jíire lópòólé àfèrèmọ̀jó jíire nísàárẹ̀ ó sì ṣeé ṣe kẹ́ ẹ ti gbọ́ nínú àwọn ohun fẹ̀ bíi àfèrèmọ̀jòyé báwọn kúkú àjọkú ó ṣèwọ̀ kódà lọ́dọ̀ àwọn àgbà ilẹ̀ Yorùbá bí wọ́n bá rojọ́ mọ́ èèyàn kan lẹ́sẹ̀ tó wá di wàhálà sọ́ńtọ̀hún lọ́rùn tí wọ́n bá ti jẹ àwọn nǹkan kan àtàwọn nǹkan kan àfèrèmọ̀jò pọ̀ nínú gbólóhùn tí wọ́n máa pe ẹ máa gbọ́ kinní kan ló dífá fún àfèrèmọ̀jò tí ó dùbúlẹ̀ ẹjọ́ ẹbọ ni wọ́n ní kó ṣe àfèrèmọ̀jò gbọ́gbírú ẹbọ ó sì rú ó ní bíṣú bá ta agbé àre rẹ̀ lórí àfèrèmọ̀jò awo ni ó máa jàre wọn bágbàdo bá yọmọ tán agbáre rẹ̀ lórí àfèrèmọ̀jò awo ni ó máa jàre wọn béèrè bá so agbáre rẹ̀ lórí àfèrèmọ̀jò awo ni ó máa jàre wọn. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ti ń tẹ́tí ilẹ̀ pọ̀ jù. Eh, àfèrèmọ̀jò jẹ́ ẹranko kan tó fẹ́ràn kó máa gbé ilẹ̀ púpọ̀ kódà òkété ò tó bẹ́ẹ̀ níbi kágbélẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àfèrèmọ̀jò ìdí ni wípé wọ́n máa ń tóbi dáadáa kódà wọ́n máa ń tó èèyàn ní gígùn èékánná wọn tún wá lè gbẹ́lẹ̀ dáadáa ju ti òkété lọ toró dàbí ṣíbí kódà láàrin ọgbọ̀n ìṣẹ́jú àyá sí ìṣẹ́jú kan iyún between thirty seconds to one minute yóò ti gbẹ́lẹ̀ tó jìn dáadáa tó sì lè gbé ìdí ni wípé wọ́n máa ń gbé ọgọ́ta sẹ̀ǹtímítà láàrin ìṣẹ́jú àyá mẹ́ẹ̀ẹ́dógún yes they dig up to sixty centimeters in just fifteen seconds tí wọ́n bá ti wá gbẹ́lẹ̀ yìí ó ní bí wọ́n ṣe máa ń dín imú wọn kí yẹ̀pẹ̀ má bàa kó sí i kòkòrò ni oúnjẹ àwọn àfèrèmọ̀jò alẹ́ ni wọ́n sì máa ń sábà jáde wá jẹun kòkòrò ikán ìyún termite ni wọ́n sì fẹ́ràn jù púpọ̀ wọ́n lè jẹ tó ikán ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta ìyẹn sixty thousand termites ní alẹ́ ọjọ́ kan ṣoṣo kí ilẹ̀ ó tó mọ́ èékánná wọn tó dàbí ṣíbí ni wọ́n fi máa ń gbẹ́ ilé àwọn ikán ní ìgbẹ́kúgbẹ́ bí ilé wọn ṣe le tó wọ́n ó máa wá fi ahọ́n wọn tó gùn tó ọgbọ̀n sẹ̀ǹtímítà yíyún thirty sẹ̀ǹtímítà kó àwọn kòkòrò ọ̀hún wá sẹ́nu wọ́n tún máa ń jẹ àwọn egbò igi kọ̀ọ̀kan òun ó tún ní oríṣi kùkúmbà kan tí wọ́n fẹ́ràn tó jẹ́ pé ilẹ̀ wa láfíríkà ni kùkúmbà òun ti máa ń hù wọ́n fẹ́ràn kùkúmbà òun débi wípé àwọn òyìnbó kúkú sọ kùkúmbà òun ní advac kùkúmbà àwọn àfẹ̀rẹ̀mọ̀jòyè sábà gbé ibì kan fún ìgbà pípẹ́ nítorí pé wọ́n mọ̀ pé kò síbi táwọn dé táwọn ní tètè kọ́ ilé àwọn láàrin ìṣẹ́jú mélòó kan àwọn ẹsẹ̀ àwọn tí wọ́n máa ń gbé tí wọn ò wá lò mọ́ máa ń jẹ́ àǹfààní fún àwọn ẹranko bíi ọká òkété ẹlẹ́dẹ̀ ẹgbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí àwọn ó kàn máa gbé ilé ọ̀fẹ́ ni wọ́n máa ń gbé ilẹ̀ wa nàìjíríà àti àwọn ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ní áfíríkà yàtọ̀ sí ibi tí àpáta bá pọ̀ sí tàbí ibi tí amọ̀ bá pọ̀ sí jù kò tún síbi tí wọn ò lè gbé erin ni wọ́n àbẹ́ẹ̀rí <laughs> nǹkan ojú wọn èé ríran dáadáa o ṣùgbọ́n wọ́n máa ń ríran lálẹ́ ju ọ̀sán lọ etí wọn sì máa ń gbọ́ràn dáadáa wọ́n lè gbọ́ nǹkan tó jì sí wọn tipẹ́tipẹ́ tí wọ́n sì ti sáré gbẹ́lẹ̀ kí nǹkan òun ó tó dé bẹ́ẹ̀ ni imú wọn náà lágbára dáadáa ohun tí òórùn rẹ̀ ò lágbára tó láti tẹ̀lé fáwọn ẹranko tó kù ìmú àwọn àfèrèmọ̀jò ó gbóòórùn ọ̀hún ní kíkankíkan ni o àwọn àfèrèmọ̀jò máa ń dágbé ni o àfi tí wọ́n bá fẹ́ ní ìbálòpọ̀ nìkan ni wọ́n máa ń wà papọ̀ bí wọ́n bá sì ti ṣe tán oníkálukú ó tún pín gàrí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ó dínú ìsà oníkálukú nù oṣù méje ni àwọn abo wọn fi máa ń gbé oyún ọmọ kan ṣoṣo sì ni wọ́n máa ń bí láàárín oṣù tá a wà yìí ìyún may sí july ni wọ́n máa ń sábà bímọ bí wọ́n bá wá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ ọ̀hún kò ní í ní irun lára rárá àwọ̀ pupa rẹ́súrẹ́sú ìyún pink ni wọ́n sì máa ń mú wáyé fún bí ọ̀sẹ̀ méjì àkọ́kọ́ ọmọ yìí ní jáde nínú sàrá rárá yóò kàn máa mumú láyé àyà rẹ̀ ni tí ó bá fi pé oṣù mẹ́ta ọmọ yìí náà ti máa ṣọdẹ kòkòrò ní tiẹ̀ tó bá sì ti pé bí oṣù mẹ́fà ni ó kúrò lọ́dọ̀ màmá rẹ̀ pátápátá tóun náà sì bá tiẹ̀ lọ wọ́n máa ń lò tó ogún ọdún láyé kí wọ́n tó kú o ṣe wá mọ̀ pé àwa Yorùbá nìkan kọ́ la máa ń lo àfìrìmọ̀jò ní ilẹ̀ Haúsá wọ́n máa ń fi ọkàn awọ agbárí àti èékánná àfìrìmọ̀jò ṣe oògùn ọ̀fẹ́ tí wọ́n bá ti gún un papọ̀ pẹ̀lú egbòogi kan wọ́n wàá fi sáàárín awọ wọ́n gbé e kọ́rùn ẹni báwo ni wọ́n ṣe ń lò à èmi ò mọ̀ òpó ọlọ́run lèmi dì mú ń tèmi o ẹ ṣáà mọ́ gbàgbé ábọ́ọ̀mù mi tí mo pe àkọlé rẹ̀ ní ọ̀rọ̀ five thousand naira ẹni kọ́pì kan tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí ẹ kọ́mẹ̀ntì sí under post yìí màá kàn sí yín fúnra ara mi títí dọjọ́ mi ọjọ́ re Àròjinlẹ̀ ló kàn mí ẹ̀yàn gidigbo tí ń kó gìbò lọ́gbọ́n kí gbogbo olóye àti ọmọràn lè jó aburú ò ní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sẹ́mi náà ń máa rí yín bá ẹ kú kalẹ̀.